ilé ìgbà pé ìyá mùsùlùmí lè bá yẹn ọgbà rẹ̀ gbọ́dọ̀ wá tó bá rí iṣẹ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn abẹ́rẹ́ ìjọba tí wọ́n ń kọ́ àti wọ́n ń dà ní ìdàgbé rẹ̀ kò bá mu tọ́ba ṣiṣẹ́ lápapọ̀ ọ̀pá ṣòye àti èsì pé dandan ní kó pa àbí wọ́n ní sọ pé dandan ní. dandan tọ́ba ṣiṣẹ́ ọlọ́pàá ń dandan kó pa rẹ̀ kó pa rẹ̀ dànù. sábà ń dandan tọ́ba yẹ pé olùṣègùn ilẹ̀ tó wọn mú kò dáa torí pé kò sí dọ̀rúra tó ń sọ kókó má sí ọ̀ràn yẹn nǹkan tó yẹ pé ìgbà tó jẹ́ àwọn ọlọ́pàá torí pé dọ̀rúra pé ìgbà lórí pé òun fẹ́ wúlò fún ẹ̀sìn fún àwọn mùsùlùmí pé irú iṣẹ́ yìí kò yẹ kí mùsùlùmí má wà bẹ́ẹ̀ àyẹ̀wò àbẹ̀ mùsùlùmí ẹ̀rẹ̀ máa yan mùsùlùmí jẹ ẹ̀rẹ̀ máa pètè pètè lórí mùsùlùmí ìyẹn tẹ́ fún àkèbèrè nìkan lábá wà bẹ́ẹ̀ lọ́wọ́ tó bá pẹ́ torí tánìyàn rẹ̀ bá tánìyàn rẹ̀ bá tẹ̀lé gan ṣe ní pé tí àníyàn rẹ̀ bá jẹ́ pé tí ẹ bá ti pé wọ́n jẹ òun pa òun bá wọn fàmì gan ọ̀gbọ́n nǹkan náà bá ẹ̀ yóò fàmì lóko náà bá kàn ń pè.